ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Hikmat mo rò pé ń gbádùn ètò Al-Hikmat tààrọ̀ yìí tá à ń sọ̀rọ̀ nípa ìwọ̀ ẹbí àwọn tí wọ́n wá so nígbọ̀wọ́ ètò náà tí ẹ̀ ń gbádùn àtàbàlà kínní àtàbàlà kejì tí ẹ̀ ń wò yìí àwọn nílé iṣẹ́ Garu Technologies Nigeria Limited tí wọ́n kalẹ̀ sí number twenty Akínrẹ̀mí Street ànífowóṣe nílùú Ìkẹjà eh, pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlá ọ̀ká tó parí abala yìí ẹ gbọ́ tẹlifóònù nọ́mbà tẹ́lẹ̀ ìpìlẹ̀ iṣẹ́ Garutech sí fáǹfààní èyí oníṣẹ́ ọwọ́ tẹ̀fẹ́ bá wọn dòwò pọ̀ á tún mọ ṣàlàyé nípa wọn ṣùgbọ́n bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ ká tó lọ sókè lọ́hùn wípé ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ ẹbí ìwọ̀ ẹbí lẹ̀ yanjú ṣùgbọ́n àìlòmíì òwe tó máa ń pa ni wípé alẹ́ àkọ́rìbọ àkọ́rì wípé ẹbí ẹni làkèké bàbá súnmọ́ jù wọ́n máa ń tà yan pẹ́bí ẹni náà ní ibi ní lùgbò ẹ̀dàkùn sẹ́rù òye bẹ́ẹ̀ ó yẹ mùsùlùmí òdodo láti máa pa torí ẹni ẹlòmíì ò yọjú sẹ́bí ẹlòmíì ti sálẹ̀ nísìn torí pé akáwọn ẹbí ọ̀n bàbá jà káwọn bá hàn án lè mọ̀ nísìn ó lé lógún ọdún tẹ́lẹ̀mí ti fojú kan ẹbí ẹ̀ kan yìí kódà wọn bá tún gbúrò pé ẹnìkan wà níbi kan yóò tún sá yóò tún sá kó mbẹ yóò tún sá lọ bọ ẹ dákun ọ̀rọ̀ lẹ́sìn sọ pé asilamu ọgbà wa láàyè ká jìnnà sẹ́bí na àfi ká so pọ̀ eh. náà. ẹ rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kì í ṣe ọ̀rọ̀ kan tí èèyàn lè dànù hmm. gẹ́gẹ́ bí àwọn ìrírí oríṣiríṣi hmm. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ẹni tí à ń fọwọ́ ara wa fà ló pọ̀ jù hmm. àníyàn oníkálukú náà òun ní da oníkálukú láàmú káàkiri gẹ́gẹ́ bí àpẹẹrẹ bàbá wa ṣàbíamọ tó pọ̀ ó sì ti ń lọ bí ọgbọ̀n ọdún báyìí tí wọ́n jáde láyé gbogbo àwa kóra wa jọ lórí pé lórí umbrella bàbá ni Shehu Garu àwọn ìyá wa ò gbé wa wá o ibi ìbàyìí ni wọ́n ti bàbá yìí ni igi tó so gbogbo àwa ń ṣàṣepọ̀ débi pé gbogbo tí mo wá ṣẹlẹ̀ bí ìjà bí ìjà láàrin ẹbí mo wá kẹ́kọ̀ọ́ kan lẹ́nu àbúrò mi nǹkan kan ni mo ṣe mo wá attitude àbúrò mi kan sí mi wá ṣe bí ẹni pé ó dùn mí mo wá pè kan náà àbúrò mi lágbájá ṣe nǹkan báyìí ó dùn mí ọ̀rọ̀ tó wá èsì tó wá fún mi jọ́nà lọ́hùn ó wá tì mí lójú hmm. wípé àlefa ẹ̀yin sì tún rẹ̀ tó ń ṣe ẹ̀yin inú ọmọ gàrú òun bóun ṣe wà yìí òun ti bọ́lọ̀ ń dá májẹ̀mú pé ọmọ bàbá òun kan ò lè ṣẹ̀wọ̀n mọ́ hmm. ẹni tó kéré mi ló sọ bẹ́ẹ̀ fún mi ó wá hmm. tì mí lójú pé eh èmi ló yẹ kán èmi náà wá dà ní ẹgbẹ́ ah ọmọ bàbá mi kàn ní sẹ̀mí mọ́ hmm. bí gbogbo ẹbí wa bá nípinnu báyìí àlàáfíà wa wà nù ẹbí tọ bẹ́ẹ̀ yẹn bá wá dúró lórí bẹ́ẹ̀ tí gbogbo ẹbí nípinnu ẹbí ẹbí kan ò ní jẹ́ àkekèé fẹ́nì kejì hmm, hmm. ẹ fọkàn tanra yín ah. alágbájá ò ní sẹ̀mí bó bá sẹ̀mí mo ti ṣàmójúkó mo ti ẹ̀ ti foríjì kó tó sẹ̀mí lọ́ọ̀fì já sí pé àfi ká máa ṣe dáadáa tá a bá ń ṣe náà ló máa wá bí dáadáa dáadáa tá a bá ń ṣe síra wa ẹnì kejì inú ọmọ tó bàbá ní mọ́sángbà yá ni pé dáadáa àyíká dáadáa kún ìfà hmm. gbèsè lèyàn máa kà kún eléṣe dáadáa sí ẹ wá rí ní fún àyíká dáadáa kún fà àyíká hmm. oore kún fà hmm. gbèsè ni ìwọ náà mọ wá sáré bó ti san tiẹ̀ náà padà. bí orúkọ bàbá wa kan bàbá náà fẹ́ràn ètò yìí pọ̀ oore lẹ́san. oore lẹ́san oore lẹ́san. bẹ́ẹ̀ bá ń ṣe dáadáa sí ẹ má rí gẹ́gẹ́ bí ìfà o òun ló jásí pé tí wọn náà bá ń ṣe dáadáa sẹ́bí ẹbí náà ṣe dáadáa sí wọn náà a lè sọ a kì í ṣe e, e, ẹ̀dá èèyàn náà gbogbo wa hmm. a lè rẹ́lòmíì tó fẹ́ stubborn tó yẹ pé Ọlọ́run kàn dá bẹ́ẹ̀ ni àmọ́ dáadáa tí ó gbé ọ lékè rẹ̀ owó ò ní fi aburú san aburú dáadáa ni náà ló mọ̀ wá ṣe dáadáa ni ló mọ̀ wá ṣe bó bá ti ń ṣe dáadáa ló mọ̀ wá gbé ọ lékè àti zálùkùrùbá akàwú ìwọ fẹ́ bí níwọ̀ tẹ kó hmm. fún ìwọ òun ni kò ṣe dáadáa sí wọn kò dàbí pọ̀ tọ́jú wọn pẹ̀lú owó bẹ̀ wọ́n wò mọ́ kí wọn mọ́ béèrè àlàáfíà wọn nínú ọ̀rọ̀ tó bá sọ sí wọn ṣe dáadáa sí wọn nínú ìṣesí rẹ̀ ṣe dáadáa sí wọn. bàbá dáadáa wọn wá bí dáadáa. mo fẹ́ kẹ́ yanjú òbí kan bẹ̀ wọ́n nípa ọ̀rọ̀ ẹlẹ́bídé yìí torí ẹni tí ń da ẹbí rú ń gbà míì ó lè jẹ́ bàbá bí kí n bá níyàwó méjì mẹ́ta mo dẹ̀ mọ̀ pé ẹ má pẹ̀rẹ̀ kan wá nísìnyí tọ́jà pẹ̀rẹ̀ tọ́ mo fẹ́ gbogbo àwọn atọ́lọ́pọ̀ lọ́nu lé ó rí i pé ah, àpẹẹrẹ lọkùnrin yìí mú wáyé kọ́dà ní ti ń sponsor program yìí gan ọmọ bàbá ni amẹ́nìkan ò lè mọ wípé ọmọ bàbá ni. kódà òun ló fèsì ọ̀rọ̀ náà jọ́nà lọ́wọ́ Allahu Akbar ìfẹ́jú àbúrò wa kan sùn ni ó wá sọ̀rọ̀ ẹ̀ ah ipò òun ti ní májẹ̀mú tòun ṣe pé ọmọ bàbá òun kan níṣẹ́ òun èmi tí mo wá jẹ́ ẹ̀gbọ́n tiẹ̀ tí mo wá tún jáde fàlẹ́ ojú wa ń tì mí nínú ara mi pé ah mo tún kẹ́kọ̀ọ́ èmi tó yẹ kí n mọ kọ́ àwọn èèyàn ah oh, kódà kò síbi tí èèyàn ti lé rẹ́kọ̀ọ́ yìí masha ẹbí yẹn ǹjẹ́ ẹ rò pé ẹlòmíì tó bá fẹ́ yàwó méjì pẹ̀lú àìní làákà inú ó lè fẹ́rẹ̀ ẹ̀dá ibi ẹ̀rú kó tó lọ. sọ hmm. pé ẹlòmíì máa dàrú tó yẹ pé yóò yóò yóò kiri tí o mọ̀ tó tí o mọ̀ tó. bẹ́ẹ̀ ni hmm. tó àfààní ọlọ́run àti zálùkùrùbá akàwú ọlọ́run ní ká ṣe ká fún àwọn ẹbí wa lẹ́yìn ìwọ̀ wọn ìwọ̀ wọn náà láti ká kalẹ̀ ni ká dẹ̀bí pọ̀ hmm. ká mọ̀jọ́ dàrú kódà gan bí technology ṣe dáa tó nísìn tọ́nà jíìnì tó tún fi rọrùn sí jíjọ́ ń lọ inú ẹbí títí wa a ní family whatsapp forum tó pé gbogbo wọn ọba ló wà lórí ẹ̀ àti point tó bá ti tẹ mẹ́sẹ̀gì kan báyìí gbogbo ẹbí ló ti gbọ́ àti jí làárọ̀ àti kíra wa ẹ̀yin ẹbí mi o ẹ káàárọ̀ èmi á o ìgbà kan salamu aleykum ẹ mọ̀ gbọ́ àmì àmì àmì wìtìwìtì lọ́tún lọ́sì irú yín náà ìwọ náà lè champion ẹnu ẹbí yín gbogbo àwọn ọba rẹ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ìwọ fóònù nọ́mbà wọn fi create forum mọ wá kí wọn láàárọ̀ salamu alaykum èní yìí ọjọ́ monday pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run jò tú wa sí dáadáa èní tuesday ọlọ́run jò tú wa dáadáa bàbá tí ń jáde àbádùn níbọ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo yìí ń lùgbà tó ní gbogbo bí bá ń rí ẹ̀ mọ̀ sopọ̀ ẹ̀ nígbàgbé ara yín hmm, masha allah nítorí àsìkò hmm. tá a ní lè fi taratara tu àmọ́ ọlọ́run tí a lè ntọ́lọ́run fẹ́ lọ́dọ̀ wa ni pé ká ṣe dáadáa sáwọn ẹbí wa tá a bá ń ṣe dáadáa sí wọn àwọn náà ṣe dáadáa sí wa padà. Allahu akbar kabira ọlọ́run musa bá a san ilẹ̀ san rí hmm. ọlá nàbí wàlá la ilaha illallah. Hmm. bàbá bàbá afadúrà sheikh muhammad kamil garu àwọn ilẹ̀ tí ń gbádùn látàárọ̀ tó ń ṣàlàyé fún wa nípa ìwọ̀ tí ń bẹ fún yàn nínú ẹbí rẹ̀ ìwọ̀ ẹbí kọ̀ọ̀kan ni wọ́n yanjú fún wa yìí wípé ká fẹ́ràn ẹbí wa ká máa da ẹbí wa pọ̀ ká má rí wọn bí ọ̀tá ká ti forí jì wọ́n kí tó ṣẹ̀ wá Mm, mọ̀ rẹ bí rẹ bí ọ̀tá kọ́lá tó bá ń ṣe dáadáa sí wọn táwọn máa ń saburú fún ọ bàbá ní pé tí wọ́n dáadáa rẹ ni yóò padà máa gbé ọ lékè aburú wọn kọ́lọ́ mọ́sá bá san ilé san rí ọlọ́dún Muhammad lọ́dọ̀ ọlọ́run dáadáa ilà ilọ́lá bàbá tó sọ nígbà wọ abala tí ẹ̀ ń wò yìí àwọn náà níléeṣẹ́ Garutech Nigeria Limited Garu Technologies Nigeria Limited kí làwọn ń ṣe àwọn ń mójútó automobile and garage equipment àti spray boot eh, spray boot sí àwọn àwọn tó máa bake mọ́tò tó máa fi ń bake mọ́tò eh, àti lóyìnbó ni wọ́n ti ń kó gbogbo àwọn kìnìún yìí wá wọ́n bá ti kó dé èyí tẹ́ bá fẹ́ kọ́ nípa ẹ̀ lọ rí wọn. iléeṣẹ́ garotech wọ́n kalẹ̀ sí nọ́mbà twenty akínrẹ̀mí street anífowóṣe nílùú ìkẹjà fáfáàní tẹ́ bá fẹ́ béèrè béèrè kan àbí méjì lọ́tọ̀ lọ́wọ́ àwọn khalifa wa ti agbàlejò látàárọ̀ muhammad kamil garu ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ zero eight zero twenty three zero two thirty eight zero eight zero eight zero twenty three zero two thirty eight zero eight a lọ sókè lọ́hùn nísìnyí pátá bá máa fi padà dé a wà bọ́ sí abala tó kẹ́yìn lórí ètò yìí tí a pè ní ìmọ̀lódàdínì ẹ ṣeun ẹ mọ́ ti kú òǹdí tẹlifíṣàn yìí o a sì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.